àmọ́ Allah subhanahu wa ta'ala ọba tí máa pọ́n ẹ̀dá lé lásìkò tí ẹ̀dá òro pàápàá jùlọ àwọn ẹni tirẹ̀ aláwọ̀ wá ní kí nǹkan tó dàbí àtùpà tí ń tàn mọ́lẹ̀ kí nǹkan náà kó wá ó bá wọn méjèèjì. nkan náà wá ń tan ìmọ́lẹ̀ sí iwájú wọn lọ bí wọ́n ti ń rìn lọ àwọn méjèèjì wọ́n wá ń fi ìmọ́lẹ̀ àtùpà náà rìn nígbà tó yá tí wọ́n fẹ́ pínyà tí kìíní fẹ́ mórílé ọ̀nà ilé tirẹ̀ tí ìkejì náà fẹ́ mórílé ọ̀nà ilé tirẹ̀ ǹjẹ́ tó mọ̀ wípé àtùpà náà ìkíní ọba ẹnìkíní lọ ìkejì ọbẹ̀ ẹnìkejì lọ títí ìkíní kejì fi wọ inú ilé rẹ̀ lọ́dọ̀ ara ilé rẹ̀ Allahu Akbar bí Allah ṣe máa ṣe nìyẹn tó bá fẹ́ pọ́n ẹrú rẹ̀ lé àmọ́ eléyìí kò wá túmọ̀ sí wípé yóò wá jẹ́ẹ̀rí fún bàbá oníláńtà tí wọ́n ń pè ní búlálà láńtà tiẹ̀ kì í ṣe láńtà kàràmà láńtà tí èṣù yàn fún ni nítorí wípé àsìkò tí ojúmọ́ ti iná ni bàbá búlálà máa fa láńtà káàkiri ìlú láńtà àti bàbá búlálà fẹ́ kì í ṣe ti kàràmà. ojúmọ́ ti náà ọ̀sán ìyẹn ni pé kò sí láńtà tó ṣàǹfààní kò sí láńtà tó máa ṣàǹfààní ní ọ̀sán nígbà tí oòrùn bá ti yọ tí oòrùn ti ràn àsìkò tí bàbá búlálà máa ń gbé láńtà lọ́wọ́ káàkiri nìyẹn ṣe bẹ́ẹ̀ rí póòstì kan lórí Facebook mo ti póòstì ẹ̀ tipẹ́tipẹ́ tí sehu bulala tó ń lọ sí yídì pẹ̀lú ọmọlanke tó faláńtà lọ́wọ́ tó dé fìlà bíi oríṣi márùn tó sì kó tẹ̀sùn bá ọ̀pọ̀lọpọ̀ sọ́rùn ẹni tí jínù bá ń dà láàmú ẹni tí jínù tó bá ń dà láàmú tàbí ẹni tí nǹkan kan bá ti ṣe ọpọlọ rẹ̀ ni ó ṣe báwọn nítorí náà hadithi yìí kìí ṣe hadithi tí àwọn oníbúlálà ó gbẹ̀mí lé pé ṣe bí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún àwọn sàhábà méjì kan tọ́lọ́run fi tó jọ láńtà ránṣẹ́ sí wọn tí wọ́n fi lè fi ìmọ́lẹ̀ rẹ̀ rìn nínú òkùnkùn kò jọra wọn o aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́rẹ́ má falanta lọ́wọ́ lọ́sàn-án o ara ilé ní màlámùdí o wèrè ni ará àta ó pé o. báàbù lè ka òkà wàlè mamar fili masjid orí ọ̀rọ̀ ilẹ̀kùn kékeré àti ojú ọ̀nà nínú mọ́sálásí hadith four six six àní abi sa'id al-khudri radiyallahu anhu qal khataba an-nabiyyu sallallahu alayhi wa sallam faqal inna allaha khayyara abdan bayna dunya wa bayna ma indahu wa bayna ma indahu فاختار ما عند الله فبكى رضي الله عنه فقلت في نفسي ما يبكي هذا الشيخ إن يكن الله خير عبدا بين الدنيا وبين ما عنده فاختار ما عند الله فكان رسول الله صلى الله عليه وسلم هو لعبد وكان أبو بكر أعلمنا قال يا أبا بكر لا تبكي إن أمن الناس علي في صحبته وماله أبو بكر ولو كنت متخذا خليلا من أمتي لاتخذت أبا بكر ولكن ukhuwatu li islam wa mawaddatuhu la la yabqayanna fil masjidi babun illa sudda illa babu abi bakrin radiyallahu anhu hadith four six six nínú tírà sahihul bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá ani abi sa'idi alikudiri radiyallahu anhu láti ọ̀dọ̀ baba sa'idi kudiri kí Allah yọ́nú sí kọ́ọ̀là ó sọ pé khataba nabi sallallahu alayhi wa sallam anabi sọ̀rọ̀ fakọ́l ó sọ pé inna Allaha khayyara abdan bayna dunya wa bayna ma indahu dájúdájú Allah fún ẹrú ní ìṣẹ̀ṣà láàrin ilé ayé àti ohun tí ń bẹ lọ́dọ̀ rẹ̀. fàkútàrà máa lọ ẹrú sì mú ohun tí ń bẹ lọ́dọ̀ Allah ànábì pe àwọn sọ̀hábà jókòó kan sọ fún wọn pé. dájúdájú Allah ó gbé option méjì kalẹ̀ fún ẹrú kan ó ní kó mú èyí tó bá wù nínú rẹ̀ ilé ayé lẹ́gbẹ̀ẹ́ kan àlèkìyàmà lẹ́gbẹ̀ẹ́ kejì ilé ayé àti ohun tí ń bẹ nílé ayé lẹ́gbẹ̀ẹ́ kan àti ohun tí ń bẹ ní ọ̀run lọ́dọ̀ àlọ́ ò. tí í ṣe ọgbà àlìjánná ohun tí ń bẹ lọ́run ó ju àlìjánná lọ iná náà ń bẹ ní ọ̀run ṣùgbọ́n nínú hadithi yìí ilé ayé lẹ́gbẹ̀ẹ́ kan ọgbà àlìjánná lẹ́gbẹ̀ẹ́ kan òní máa ń dà lọ nínú hadithi yìí tọ́yìí aláwo gbé option méjì yìí kalẹ̀ fún ẹrú náà àmọ́ ẹrú ẹrú náà ó mú lọ ohun tí ń bẹ lọ́dọ̀ Allah tí í ṣe ọgbà àdẹ́rà rẹ̀. nígbà tí ànẹ́bì sọ ọ̀rọ̀ yìí tán fún abubakiri abubakiri abu sa'idi tó wá ó fàkúlítù mo sọ fi nafsi mo wá sọ sínú ẹ̀mí mi pé má yubki hadha sheikh kí ni nǹkan tí ń pa àgbàlagbà yìí lẹ́kún. ìyẹ́kùnì láàhù khayyara abudan bayna dúníyà wà bayna ma indahu. nígbà tó bá jẹ́ pé Allah subhanahu wa ta'ala ló gbé option méjì kalẹ̀ fún ẹrú náà ilé ayé àti ohun tí ń bẹ lọ́dọ̀ Allah ní ọ̀run fàtàrà máa ń dàlọ́ tí ẹrú sì ṣẹ̀ṣà ohun tí ń bẹ lọ́dọ̀ Allah kí ló fẹ́ fa ekún. Abu Sa'id kò mọ̀ túmọ̀ ọ̀rọ̀ náà ó ń jọ lójú bí Abubakar ṣe ń sunkún. fakana rasulullah sallallahu alayhi wa sallam huwa li abdi òjíṣẹ́ Allah ní ẹrú náà nínú ọ̀rọ̀ yìí wakana abubakirin alamana na sì mọ̀ jù wá lọ ìyẹn ni o ti mọ̀ túmọ̀ sí ànábì mú wá pé ah, ànábì ànábì fẹ́ kú nílé ayé rèé o òun ti ń pa Abubakar lẹ́kún nìyẹn amátúmọ̀ ọ̀rọ̀ náà kò tètè yé àwọn yòókù pàápàá jùlọ Abu Sa'id al lẹ́yìn náà anabi sallallahu alayhi wa sallam ó wá pé ya babakiri baba bakiri la tabki má sunkún má sunkún inna amánà náà sì àlàyé fi suhubatihi wà máàlìyí abubakiri dájúdájú nínú àwọn ènìyàn ẹni tí ó ṣe dáadáa sí mi jùlọ pẹ̀lú suhuba rẹ̀ ìsúnmọ́mi rẹ̀ ìwà pẹ̀lú mi wà máàlìyí àti pẹ̀lú dúkìá rẹ̀ ẹni tó ṣe dáadáa jùlọ nínú gbogbo àwọn ènìyàn nípa wíwà pẹ̀lú ẹni nípa dúkìá ẹni Abubakiri ni Abubakiri ló súnmọ́ ànábì jùlọ òun ni ọ̀rẹ́ tó súnmọ́ jùlọ òun náà sì ni ọlọ́rọ̀ tó ná owó fún ànábì jùlọ wàlà òkúntù mùtàkìdà kọ̀lílà mìíní ùmátì bí ó bá jẹ́ pé èmi lè yan ẹnìkan ní ààyò nínú ìjọ mi ni tí màá yan ẹnìkan ní ààyò mi látàkásù àbàbàkiri bàbá abákiri ni èmi máa yàn wàlákìn òhùwàtúlẹ̀ islam wà má wà dátùhù àmọ́ o bí n bá tiẹ̀ ní ẹ̀tọ́ láti yan ààyò kan nínú ìjọ mi ìjẹ́ ọmọ yẹ́sìn àti nínífẹ̀ẹ́ ni nítorí ẹ̀sìn ìyẹn wà bẹ́ẹ̀ o ọmọ ìyá mi nínú ẹ̀sìn ni Abubakiri olólùfẹ́ mi nínú ẹ̀sìn ni Abubakar ọmọ ìyá mi dáadáa ni olólùfẹ́ mi dáadáa ni nǹkan kan ò kọlù yẹn. la yabqayanna fil masjidi babun ila suda wàyí o ẹ gbọ́dọ̀ ṣẹ́ ojú ọ̀nà kan kù nínú mọ́sálásí láì tì pa gbogbo àwọn ilẹ̀kùn tó wà nínú mọ́sálásí ẹ lọ ti gbogbo ẹ̀ pa báyìí ìkankan ò gbọ́dọ̀ ṣẹ́kù láì tì ilá báàbù abibakiri àfi ilẹ̀kùn ti abubakiri ṣe rí mọ́sálásí òjíṣẹ́ ọlọ́run lọ́jọ́ náà lọ́hùn àwọn ilẹ̀kùn tó já sínú mọ́sálásí ó ní òǹkà ilẹ̀kùn kọ̀ọ̀kan kó wá ní orúkọ sàábà tí wọ́n fi sọrí rẹ̀ báàbù abibakiri báàbù umar báàbù usman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ànábì wa pàṣẹ pé ẹ lọ sí gbogbo ilẹ̀kùn yẹn pa ìkankan gbọ́dọ̀ wà ní ṣíṣí sílẹ̀ báyìí ṣùgbọ́n o ẹ má ti ilẹ̀kùn ti àbúbákírì pa ilẹ̀kùn tá a kọ orúkọ àbúbákírì sí ẹ̀sì ilẹ̀ kí àwọn èèyàn máa gba ibẹ̀ wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí ná. hadith four six seven anibunu abbas radiyallahu anihuma qol kharaja rasulullahi sallallahu alayhi wa sallam fi maradihi alladhi mata fihi. عاصب رأسه عاصب رأسه بخرقة فقعد على المنبر فحمد الله وأثنى عليه ثم قال إنه ليس من الناس أحد أمن علي في نفسه وماله من أبي بكر ابن أبي قحافة wàlàó kùntù mùtàkìdà mìnànà kọ̀lìlà látàkọ́sù àbàbàkìrì kọ̀lìlà wàlákìn kúlátùlì islam afdol sùdú àní kúlà káwùká fi hàdálì masjidi gọ́yìrà káwùká àbíbàkìrì rọ́díyàlọ́hu ànihu. Hadith 467 nínú tírà Sahihul Bukhari àti ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá àníbùnú Abbas láti ọ̀dọ̀ ọmọ Abbas radiyallahu anhuma kí Allah yọ́nú sí àwọn méjèèjì kọ́ọ̀là ó sọ pé kharaja Rasulullahi sallallahu alayhi wa sallam fi maradihi alladhi mata fihi òjíṣẹ́ Allah jáde pẹ̀lú àìlera rẹ̀ èyí tí ó kú sórí rẹ̀ àásìbò ráàsáhù bí kìrìkọ̀ nígbà tó fẹ́ jáde sí àwọn sọ̀hábà ó fẹ́ jáde sínú mọ́sálásí ó wá wé èrè pé aṣọ kan mọ́ orí rẹ̀ ó wé aṣọ mọ́rí jáde láti inú ilé bọ́ sínú mọ́sálásí fàkọ́ àdá alálẹ́ mìíràn ó jókòó sórí àpótí onípele mẹ́ta tá à fahamida lọ́ha o fi gbogbo ọpẹ́ fún àlọ́ọ̀ wàásùnà àlè o fi ìyìn fún fún mẹ́kọ́ lẹ́yìn náà ó sọ pé ìnáhù laysa mina nasi ahadun dájúdájú kò sí ẹnìkan nínú àwọn ènìyàn tí ó fi ẹ̀mí rẹ àti dúkìá rẹ ṣe dáadáa sí mi jùlọ. tó tó bàbá bákìrì ọmọ bàbá kùháfà wàlà kuntu mutakhidha minan nasi khalila wàlà kuntu mutakhidha minan nasi khalila bí ó bá jẹ́ pé mo máa mú ẹnìkan ní ọ̀rẹ́ ààyò ni latakhastu Aba Bakirin khalila èmi ìbá mú baba Bakiri ní ọ̀rẹ́ ààyò wàlákin khulatul Islam àmọ́ o ìfẹ́ ìsìláàmù jíjẹ́ olólùfẹ́ ẹni nípasẹ̀ ìsìláàmù afdol ó lọ́lá jùlọ ìyẹn ni pé mi ò lẹ́tọ̀ọ́ láti mú ọ̀rẹ́ àyò nínú yín ṣùgbọ́n ìmúnilọ́rẹ̀ẹ́ sì jẹ́ olólùfẹ́ ẹni nípasẹ̀ ẹ̀sìn ìyẹn wà bẹ́ẹ̀ ìyẹn náà sì dáa jùlọ. sùdú àní kúlà káwùkà fi hádàlí masjid ẹ bá mi ti gbogbo ilẹ̀kùn kéékèèké tó wà nínú mọ́sálásí yìí o ngọ́ ìra káwùkà ábí bákìrì yàtọ̀ sí ilẹ̀kùn kékeré ti bàbá bákìrì ẹ rí i pé hadisi four six six àti four six seven ó ń dá lé orí àpọ́nlé tí ń bẹ fún bàbá Bakri Siddiq Abubakar Siddiq ó nára ìgbàkigbà tí ànábì bá pè sí ìnáwó ẹ̀sìn kò sí ẹni tó máa gbé owó tó tó ti Abubakar kalẹ̀ yálà ànábì pè tàbá ànábì ò pè ó mọ ojúṣe rẹ̀ sí ànábì sallallahu alayhi wa sallam ẹ wo ọlá ẹ wo ipò tí Abubakar Siddiq wà nínú ẹ̀sìn látara nínáwó nára. ìwọ olùgbọ́ mi ìwọ náà máa náwó fẹ́sìn tí o bá ń bẹ pẹ̀lú àáfàá súnà tó ga sí pé kò níṣẹ́ méjì bí kò ṣe ìpèpèsẹ́sìn ìkọ́nilẹ́sìn ìwọ náà fìwájú Abubakar sí i ẹ má máa retí pé àfẹ́sìn kan tẹ́ ẹ mọ̀ pé kò níṣẹ́ míì tayọ ìpèpèsẹ́sìn lọ́sàn-án lóru yóò ka tírà yóò ṣèwádìí yóò bá wọn èèyàn sọ̀rọ̀ nínú mọ́sálásí yóò bá wọn sọ̀rọ̀ ní àyè mìíràn yóò tún kọ tírà jáde yóò tún ṣègbìyànjú míì ẹ̀yin tí ẹ bá jẹ́ olùgbọ́ rẹ̀ ẹ̀yin náà ẹbẹ̀ ọlọ́run kọ́ lọ́run ṣe yín ẹbẹ̀ ọlọ́run kí Allah ṣe yín bó ṣe ṣe àbúbákírì fún ẹni náà. kí ẹ̀yin náà kẹ́ ẹ lè kó fà á lọ́wọ́ ní o torí pé Abubakar báyìí Allahu ni ẹni àkọ́kọ́ tí ó kọ́kọ́ wà lìjẹ́ náà nínú ìjọ ànábì kò sẹ́ni kankan tí ó gbàwájú so oríwọ̀ tó ga sí pé tẹ́ tún pè pé tó tún gé e ó ti mọ bó ṣe máa gé e èròǹgbà rẹ ni pé ṣe bí kì í ṣèwọ nìkan bẹ́ẹ̀ ni kì í ṣèwọ nìkan àmọ́ tí ìwọ nìkan bá ṣe ọ́ gbà ládàá o ọlọ́run bò ní dùn ọ́ ládàá rẹ o. Abubakiri kò jẹ́ kánàbí ò sọ́fàrí láyé gbogbo ọ̀nà ni Abubakiri ń gbà náwó lọ́sàn-án lóru fún anabiwa Muhammad sallallahu alayhi wa sallam nítorí náà ìwọ náà ṣe bí Abubakar pẹ̀lú àáfàá súnà tó ń ṣiṣẹ́ ẹ̀sìn lọ́sàn-án lóru má náwó fún àáfàá oníbídíà o nítorí pé ẹni tó bá náwó fún àáfàá oníbídíà ẹni tó bá fi owó rẹ̀ ran àáfàá oníbídíà lọ́wọ́ irú ìyà tó ní yẹn ó jẹ ìwọ náà ó jẹ o nítorí pé ẹ̀san. E ó ń bẹ fún ẹni tó ràn ni lọ́wọ́ lórí dáadáa àti àìdáa.